السلام عليكم ورحمة الله وبركاته حسن صفوانك الله تنبع فما الهدى <clears throat> السلام صلى الله عليه وسلم صحيح الصيام والقرآن يشفعان هذا آه، حتي القرآن كيكي àwọn méjèèjì yóò máa sì gbẹ̀yàn يقول الصيام أي رب منعتم الطعام والشهوة àwọn ọmọ àkọlá yìí pé wọn náà bẹ lẹ́dàá lọ mi ò jẹ́ kẹ́mi yọ jẹ kó mu ó sì jà ládùn tó bá fẹ́ fẹsọ̀fẹ́ àìní ìfì ọlọ́run màbá ń sùn tẹ́rẹ̀ lomi ní sábàbí ìsìnkú rẹ̀ o kẹrì ọ̀yẹ̀kúrò alukọ̀án alukọ̀án ní ọ̀tún máa sọ báyìí pé mọ̀nà àtúhù náà máa bí láì ní mọ́kànfẹ́ nìyí mi jẹ́ kó sùn lóru ìsànkémi náà ni àwọn ènìyàn náà fi làkà máa ń yànyàn á rí i òun sì ti bẹ̀rẹ̀ nígbà tó òun bá ti wọ̀ ní ìjọ́sọ lóru èmi náà ní kàǹké lórí bí ọlọ́run ọ̀ṣàfihàn ìrìn ìfẹ́ ọlọ́run jẹ́ kí ó rí pípẹ́ pẹ̀lú mi o wọ́n ní fàyẹ̀ṣàfà áàlì bí wọ́n sì ti fẹ́ ní ẹnìyàn nítorí bẹ́ẹ̀ àwọn yìí ká gbìyànjú ká gbà á gẹ́gẹ́ bí òfin ká bẹ̀rẹ̀ ọlọ́run ọba sọ̀hánà àtẹ̀wárí bẹ̀ rárá èyí tó tóbi nù kẹta kanu ọ̀mọ̀dán yìí òun ni àṣàfà ìṣìpẹ̀ àṣàfà àtọwá láti bi àṣàfà méjì méjì ìkéyàn ti ní àìdá kan lábẹ́ ẹ̀lẹ́kan nísìnyí ọ̀wá òkú tí wọ́n bí ilé yọjú sí yóò kò sí níbí kí wọ́n mú yàn láyé lágbájá ara kò ní káfí lọ bẹ ẹni rẹ tóbi lè ṣe kí yẹn o tóbi lè forí jì o nǹkan yẹn ló ń pè ní ṣàfà nínú nǹkan tó wà ṣiṣẹ́ nínú nǹkan tó yẹn fún yẹn jọ̀bi ìlànà kìláàmà òun náà ni àṣìyàwó wọn kọ ààwẹ̀ gbígbà àti títọ́ àlùkò ààrùn aláwọn dábò forí jì wà kọ̀ọ̀kọ̀ wà síwájú tó gbà lẹ́nu ọmọdé náà àtẹlẹ. àtẹnudẹ́ ọba láyé o ìyẹn ti náà